الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك fún الله ọba ọba تي أفي fi جوني rẹ̀ إباني لك jọ ní àárọ̀ láàrin obìnrin mùsùlùmí àti ọkọ ẹ̀ ah, ọ̀rọ̀ àjọ pípọ̀ láàrin obìnrin ọkọ láyà ah, ọ̀rọ̀ ni tí ó fẹ́ olùmọ̀ tí ó ní ìrírí nírú àwọn ìjókòó yìí kìí ṣe ọ̀rọ̀ ni tó dàbí ọ̀rọ̀ tí a ń sọ lórí ahkam gẹ́gẹ́ bí ìdájọ́ ìmára àbí ìdájọ́ àlùwàlá àbí ìdájọ́ ìrun ọ̀rọ̀ ni tí ó gba ọgbọ́n àti òye àti ìrírí àti àlàyé gbogbo àwọn nǹkan tí ó fẹ́ yìí èmi ò ní ṣùgbọ́n adúgbẹ́ fún Ọlọ́run bá pé àwọn àfà wọ́n ti ṣe ìyànjú láti kọ àkọọ́lẹ̀ lórí àwọn nǹkan míì táwọn náà ti rírí àti àwọn ohun tí a rí gbà láti ẹnu anabi muhammad sallallahu alaihi wasallam àti àwọn sàábé rẹ̀ láì gbára wa lásìkò ó wá nínú musannif ibn abi shayba láti ọ̀dọ̀ annabi muhammad sallallahu alaihi wasallam ó ń sọ báyìí pé خير فائدة استفادها المسلم بعد الإسلام امرأة جميلة تصره إذا نظر إليها وتطيعه إذا أمرها وتحفظه إذا غاب عنها في ماله ونفسها أنا صلى الله عليه وسلم أني ní obìnrin سوى جوكي kí a tó sọ̀rọ̀ lórí obìnrin múmìnì anẹ́sàásálà ní àǹfààní tó dáa jù lẹ́yìn pé ọkùnrin bá jẹ́ mùsùlùmí nínú oore tí ọlọ́run ṣe fún kò sí oore míì tó dàbí pé kí ọlọ́run fún ní ìyàwó rere ìyàwó tó dáa jẹ̀mílà níbí kìí ṣe pé ẹwà ẹwà níbi ìwà ẹwà níbi ìjọgbépọ̀ ẹwà níbi ìrẹ̀lẹ̀ àti ìtẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ òyìdínú tí a nẹ́bí sàásálàm tó fi ní obìnrin tó lẹ́wà yìí tẹ̀sùrù idha nadhara ilayha gbogbo ìgbà tí ọkọ rẹ̀ bá wò inú rẹ̀ ó dùn inú ọkùnrin ò lè dùn sí obìnrin tí ma ń dijú mẹ́rí níwájú ọkọ ẹ̀ inú ọkùnrin ò lè dùn sí obìnrin tó yẹ pé kẹ́ẹ̀ tó rí ẹyín ẹ̀ àbí kẹ́ẹ̀ tó rí ẹ̀rín rẹ̀ àti tó bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tọkọ rẹ̀ bá ti wọlé yóò dìjú pọ̀ irú obìnrin tá ń wí kọ́ obìnrin tó yẹ pé gbogbo ìgbà tí ọkọ rẹ̀ bá wù inú rẹ̀ ó dùn tòsíhù ìdá àmọ́rọ̀hà ó ń tẹ̀lé àṣẹ rẹ̀ gbogbo ìgbà tí ó bá pálásẹ̀ wàtàfọ́bùhù ìdá gọ́ọ̀bà àǹhà ó ń sọ ìwọ rẹ̀ tí ọkùnrin náà ọba sí ní ìlú àbí tí ọba sí ńlé ó sọ ìwọ rẹ̀ lórí dúkìá rẹ̀ àti ara ara rẹ gan fún rẹ̀ eléyìí ni obìnrin múmìnì èyí tó yẹ pé gbogbo ìgbà tí ọkọ ẹ̀ bá wò inú rẹ̀ ó máa dùn èyí tó yẹ pé gbogbo ìgbà tí ọkọ rẹ̀ bá pàṣẹ fún kò ní kọjá ẹnu àlàáfẹ́ náà èyí tó yẹ pé ó máa ń sọ ìwọ ọkọ e. níbi dúkìá rẹ̀ àti ara rẹ̀ gan fún rẹ̀ eléyìí ni obìnrin mùmíní nínú ẹ̀bàwọ́ ọ̀rọ̀ mi anẹ́sọ̀ sẹ́lẹ̀m ní ìdá àrọ́tù nínú àdísì kùtì ọlọ́wọ́ bá sọ pé ìdá àrọ́tù an ajma alilmar ilmuslim khairu duniya wal akhirah tí ń bá fẹ́ pa oore ilé ayé àti ọ̀run papọ̀ fún ọkùnrin mùsùlùmí جعلت له قلبا خاشعا ولسانا ذاكرا وجسدا على البلاء صابرا máa ṣe ọkàn èyí tí ń páyà ọlọ́run ọba máa fún máa fún ní ahọ́n tó ń fi ń ṣe ìrántí ọlọ́run ọba máa sì fún ní ara tó fi ń jọ́sìn fún ọlọ́run ọba tí ó sì máa ṣe àsùúrù lẹ́yìn eléyìí zawjatan mu'mina máa fún ní obìnrin múmìnì tẹ̀sùrùhù ìdá nàbọ̀rọ̀ ilé inú rẹ̀ ọ máa dùn gbogbo ìgbà tó bá wò wàtà fọ́dùhù ìdá ọba àníhà yóò sọ ìwọ rẹ̀ tí ọkùnrin náà bá sí nlé yóò sọ ìwọ rẹ̀ fi nafsiha ní ara rẹ̀ wà máàlìhì àti dúkìá rẹ̀ eléyìí ó ní obìnrin múmìnì obìnrin múmìnì ó yàtọ̀ sí gbogbo obìnrin ìwà rẹ̀ kìí ṣe irú ìwà àwọn obìnrin yòókù torí pé òun kẹljẹ́wùhara tẹlmẹ̀kúnúnà ó dàbí ó dàbí òkúta èyí tó lówó lórí lùlù èyí ni pé gold gẹ́gẹ́ bóbìnrin múmi ní ṣe rínu wàdúdùn wàlúùd obìnrin tí máa ń fi ìfẹ́ hàn sí ọkọ rẹ̀ obìnrin tó máa ń bímọ fún ọkọ tó sì tó ń fi ìfẹ́ hàn sí ọkọ náà tòtí zawjaha ó ń tẹ̀lé àti ọkọ rẹ̀ wa tar'a baytaha bákan náà ó ń tọ́jú ilé rẹ̀ tarba bil yasir tí ọkọ rẹ̀ bá fún ní nǹkan tó kéré yóò gbà yóò sì dunnú lórí rẹ̀ wala tukallifu al-asir kò ní pa ọkọ rẹ̀ nípa láti fún ní tí ò lágbára ṣàkúrọ̀tàn sọ̀búrọ̀ tí ọkùnrin bá ra indomie wálé kò ní sọ pé a ṣe indomie láàmà jẹ ni yóò dúpẹ́ yóò sì ṣe sùúrù títí ọjọ́ tí ó fi ra ráìsì wálé so èyí tó kéré yóò tó yóò sì dúpẹ́ fọ́lọ́run ọba yóò dúpẹ́ fọ́kọ náà kò ní pa ọkọ nípa ní tí ò ní agbára rẹ̀ eléyìí ó ní obìnrin múmi nìí nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi anẹ́bùsà ọ̀sẹ́làm sọ pé ala unabbi'ukum bi nisa'ikum min ahli aljanna ǹjẹ́ ẹ wà gbọ́ kí n fún ní ìròyìn obìnrin yín tó yẹ pé wọ́n jẹ obìnrin inú ilé aljanna qalu bala ya rasulallah àwọn sàábí anẹ́bùsà ọ̀sẹ́làm ní bẹ́ẹ̀ ni wọ òjúṣe ọlọ́run ó ní alwadudul walud ó ní àwọn obìnrin tí wọ́n ń fìfẹ́ hàn sí ọkọ wọn الودود الولود اي توم بما الولود توم او ودود توم في فيرس يوقا التي اذا غضبت او اكذبت قالت يدي في يدك لا اكتحل بغمس حتى ترضى وبني توي تي او با بينو ابي اوكو ري لو سينو بي يو وا ما سو فون اوكو Ipe ọwọ́ mi rèé ní ọwọ́ rẹ mi ò ní fi ojú kan oorun àyàfi tí ọba dunu sí mi àyíjà pé nǹkan míì lọ́jọ́ ó bínú àbọ́gbẹ́ ọkùnrin ọ̀hún gan-an ló ṣe nǹkan bínú sí dépò pé yóò máa wá ráìtì ara rẹ̀ yóò fún ọkọ rẹ̀ ní ọwọ́ ẹ̀ mi ní nínú ọwọ́ mi o ní fi ojú kan oorun àyàfi ọba yọ́nú sí mi nínú riwaya mi allati idha zalamat hiya aw uzlimat obìnrin mùmíní ètò ẹ tí ó bá ṣe àbòsí fún ara rẹ̀ àbí ọkọ rẹ̀ na bá ṣàbòsí sí yóò wá máa sọ fún ọkọ náà pé ọwọ́ mi ni ọwọ́ ni mi ò ní sùn àyàfi kí o yọ́nú sí mi eléyìí ó ní obìnrin mùmíní nínú ọgbà ọ̀rọ̀ mi anabi sallam sọ pé inna khayra nisaikum alwaludul wadud as-satiratu al-aziza fi ghayri ba'liha az-zalilatu fi ba'li ma'a ba'liha wọ́n ní obìnrin rere nínú àwọn obìnrin yín ó ní àwọn obìnrin tí wọ́n ń fi ìfẹ́ hàn nínú àwọn ìyàwó yín tí ń bímọ fún yín àtẹ̀tìrọ̀ obìnrin tó pé ó ń parẹ́ mọ́ ọ máa ń bo àṣírí ọkọ ẹ̀ ó sì máa ń bo àṣírí tí ọlọ́run fún láti bò Al-Aziza èyí tó yẹ pé ó ń gbéraga ní sí ọkùnrin míì tí kìí sọkọ ẹ̀ Az-Zalila ma'a baliha èyí tó yẹ pé ọ̀dẹ̀ ọ̀lẹ tí ó tẹríba ní iwájú ọkọ rẹ̀ Al-Mutabarrija ma'a zawjiha ọlọ́run ní obìnrin kò gbọ́dọ̀ ṣe tabarruj ṣùgbọ́n ọlọ́run gbà tí obìnrin ó ṣe tabarruj fún ọkọ rẹ̀ èyí ni pé ọ̀ṣọ́ ṣíṣe kó fi àwọn ọ̀ṣọ́ hàn sí ọkọ rẹ̀ alhisoran angeiri ṣùgbọ́n tí ẹlòmíì bá ní yóò fi gbogbo ara ẹ̀ pamọ́ yóò sì sọ ara tí ọlọ́run bá ní kó sọ. allati tasma'u qawlahu wa tuti'u amrahu èyí tí ó ń gbọ́ ọ̀rọ̀ ọkọ rẹ̀ tí ó sì pa àṣẹ rẹ̀ mọ́. wa idha khala biha bazalat lahu ma arada minha tí ó bá wà pẹ̀lú ọkọ rẹ̀ lóun nìkan gbogbo tí ó bá wu ọkọ náà ni ó fún léè tí ọba ti lòdì sí ọ̀sẹ̀ ọlọ́run ọba wàlẹ́m tùbẹ́dì láwù tẹ̀bẹ́dùlì rọ́jùl kò ní wá sọ́dọ̀ ọkọ rẹ̀ bí ìgbà tọkùnrin wá sọ́dọ̀ rẹ̀ tọkùnrin bá ń jáde lọ síbi iṣẹ́ ẹni tí ń ṣe mẹkáníìkì kò ní sọ̀sọ̀ lọ síbi mẹkáníìkì ẹni tí ń ṣe pánẹ́bìtà kò ní sọ̀sọ̀ lọ síbi pánẹ́bìtà ẹni tí ń ṣiṣẹ́ òógùn àti nǹkan kan báyẹn kò ní sọ̀sọ̀ lọ síbi iṣẹ́ rẹ̀ ẹ̀tọ́ rí kọkùnrin lọ síbi iṣẹ́ yọ sọ̀sọ́ àti bí irú àwọn barista tó yẹ pé ojoojúmọ́ ni wọ́n lọ kóòtù wọn wọn gbọ́dọ̀ má lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọ́n ń jáde lọ síbi iṣẹ́ wọn kì í ṣe pẹ̀lú ọ̀ṣọ́ so obìnrin ò ní wá sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin yóò wá pẹ̀lú aṣọ tí fi ń dáná ní kitchen ìgbà náà bẹ́ẹ̀ ni ó ṣe wá sọ́dọ̀ ọ̀tẹ̀ obìnrin rere nígbà tí ọkọ bá ń bọ̀ wálé àsìkò náà ni ó wẹ̀ àsìkò náà ni ó wọ̀ tọ̀sùn tó kì í ṣe àwọn obìnrin tí wọ́n máa ń múra nígbà tí wọ́n bá jáde àwọn obìnrin tí wọ́n máa ń múra nígbà tí ọkọ wọn bá ń bọ̀ wálé àwọn anabisa asálàmù àwọn ni ó ní obìnrin tó lóore tí wọ́n wọ àlìjẹ́nà pẹ̀lú ọkọ wọn níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àwọn eléyìí àwọn ni obìnrin múmìnì eléyìí náà sì ni ìwà wọn wọ́n ní ẹ̀san tó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n sì ní ààyè ní ọ̀dọ̀ ọlọ́run ọba láyè tó ga àwọn àdíìsì pọ̀ torí pé kò sí àsìkò àsìkò tá a ní ọ̀pọ̀ ẹgbàwọ́ kọ̀rọ̀ kan wá nínú àwọn tíra adab àti síra láti ọ̀dọ̀ àfáà kan àṣàbì ó pàdé pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ àfáà tó jẹ́ pé kọ́ọ̀bí ni adájọ́ ni ó wá ń sọ fún pé kayfa haluka fi baytik báwo ni báwo ló ṣe wà báwo ni ilé rẹ ya ṣùrẹ́ ọkùnrin náà à ń pè ní ṣùrẹ́ wọ́n ń bi léèrè pé báwo ni ilé rẹ ló wá ń dà lóhùn pé mundu ishirina sana wa ana zawjun lam ajid ma yanqisu hayati wala yu'aqqiru safa'i ìpè láti bí ọdún ogún ọdún tí mo ti wà pẹ̀lú ìyàwó mi mi ò rí nǹkan kan tí ó bà mínú jẹ́ nínú ìgbésí ayé mi mi ò sì rí nǹkan tí ó kó ìdààmú bá mi nínú gbogbo àjọṣepọ̀ wa wọ́n ní ni àṣàbì lọ́wọ́ ń bi léèrè pé a ah, báwo lè léèṣe wa tó bóńbó ló ti jẹ́ ó ní khatabtu imra'atan min usratin salihah mo bá obìnrin sọ̀rọ̀ lóbìnrin tó wá níbi nínú ilé tó dáa ilé àwọn èèyàn rẹ̀ ó ní fi awwali laylatin dakhaltu fiha alayha àkọ́kọ́ alẹ́ tí máa kọ́kọ́ wọlé tọ̀ wajadtu kamalan wa salahan mo bá obìnrin tó pé obìnrin rere tó ní ìwà tó sì lẹ́sìn ó fa salaytu rak'atayn min salati mo bá mo kírun rákà méjì mo ń dúpẹ́ fọ́lọ́run nígbà n máa bẹ̀yìn wò mo rí pé ìyàwó mi náà ń kírun pẹ̀lú ìrun mi ó ń sálámà pẹ̀lú sálámà mi òun náà ń dúpẹ́ ní ọpẹ́ tí mò ń dá ó ní lamma qala al-baytu min ashabi wal ahbab nígbà tí gbogbo àwọn tí wọ́n bá tí wọ́n bá wa yọ̀ tí wọ́n padà sílé wọn tán wọ́n bá gba ọwọ́ ẹ̀ mú faqalat ala rislika ah dúnà ya aba umayya ní كما أنت دوبوتي وانا ثم قامت فخطبت تقول لو بعد دي دي أفاتي وسي خطبة جمعة obìnrin ọ̀hún lọ bá dìde níwájú ọkọ ẹ̀ bí àáfáà tí ó ṣe khutba lọ́wọ́ ń sọ wípé alhamdulillah ahmaduhu wa asta'inu wa usalli ala nabiyyihi sallallahu alayhi wa sallam wa alihi wa ashabi wa astaghfiruhu min kulli dhanbin amma ba'd lẹ́yìn ìgbà tó ṣe léètọ́ ní ṣùgbọ́n lẹ́yìn yìí فإني امرأة غريبة èmi obìnrin àlejò ni mí lọ́dọ̀ rẹ̀ la adìrì má tu hibbu wa ma taqra mi ò máa ń tọ́ ń fẹ́ mi ò sì máa ń tọ́ fẹ́ fàbáyìn lè má tu hibbu hatta àti fi hàn kí ni àwọn nǹkan tó ń fẹ́ kí lè máa ṣe wa ma taqra wò hatta àjtẹnìbà oni لقد كان لك يا أبا umayya من nisa'i قومك من هي kuf'un لزواجك zawajik ó ní àwọn obìnrin tó pọ̀ nínú àwọn obìnrin ìlú yín àti àti kọ̀bílà yín láwọn tó tọ́ láti jẹ́yàwó fún ọ ọ̀fẹ́ wọn wa kana li min rijalin qaumi man huwa kuf'un li zawaji bákan náà lèmi náà láwọn àwọn ọkùnrin tó pọ̀ tó lè sọkọ mi nínú àwọn èèyàn mi ṣùgbọ́n allahu ta'ala qada amra kana maf'ula ọlọ́run ọba ó ti ṣèdájọ́ tó yẹ pé ó di dandan kí ìdájọ́ rẹ̀ ọ̀sẹ̀ ọlọ́run ló ṣèdájọ́ láàrin èmi rẹ̀ pé àjọ jẹ ọ̀kọ̀ láyà lẹ́yìn pé àjẹ́ èdè kan náà àjẹ́ ìlú kan náà àjẹ́ kàbílà kan náà ó ní fakuntu lónìí mo ti dìyàwó rẹ̀ ala kitabillah wa sunnati rasulih lórí tírà ọlọ́run àti sunna nabi rẹ̀ sallallahu alayhi wa sallam wọ́n ní faqad mulikta bi shar'illah fattaqillaha fi wọ́n ti fi mí lé ọlọ́ pẹ̀lú tírà ọlọ́run bẹ̀rù ọlọ́run ma nípa ọ̀rọ̀ mi wamtathil fi zawajina amrullahi ta'ala wọ́n fi ṣèwàwù àṣẹ ọlọ́run tó pa wá láṣẹ níbi ìgbéyàwó yìí tó ní fa imsakun bi mahrufin aw tasrihun bi hisan bá mi gbé pẹ̀lú ṣíṣe dáadáa àbí kó o fi mí pẹ̀lú dáadáa. وني أقول قولي هذا واستغفر الله العظيم لي ولك ثم قعد lẹ́yìn ìgbà tó parí ọ̀rọ̀ yìí ló bá jókòó ẹ wo obìnrin rẹ̀ ọkọ kan béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ kí ni tọ́kọ rẹ̀ ń fẹ́ kóun ó máa ṣe kí ni tọkọ rẹ̀ ò fẹ́ kóhun ó dènà sí ó tún fi hàn pé wá o àlejò lè mí lọ́dọ̀ rẹ̀ ìwọ náà àlejò ní ọ lọ́dọ̀ mi nínú àwọn èèyàn mi àwọn ọkùnrin wà tó lè fẹ́ mi nínú àwọn èèyàn tiẹ̀ náà àwọn obìnrin wà tó lè fẹ́ ṣùgbọ́n ọlọ́ọ̀ba ló ṣèdájọ́ láàrin èmi àti rẹ láti jọ kọ láyà torí ìdí èyí torí ìdí èyí bẹ̀rù ọlọ́run ọba níbi ìgbéyàwó tá a ṣe lo ọ̀rọ̀ ọlọ́run ọba tó ní fa'imsakun bí ma'rufin aw tasrihun bi ihsan bá obìnrin gbé pẹ̀lú ṣíṣe dáadáa àbí kò filẹ̀ pẹ̀lú ṣíṣe dáadáa. qala Shuraih àfa àtẹjọ́ ń sọ̀rọ̀ ló bá sọ fún un pé ó ní fa alja'atni ila khutba fi dhalika al lọ́ba sọ mí lọ́ba sì mí náà di àáfàá tí ń ṣe kútùbà lèmi náà bá dìde gẹ́gẹ́ bó náà ti dìde lèmi náà bá sọ pé alhamdulillah ahmaduhu wa astainu wa usalli ala nabiyyi sallallahu alayhi wa sallam wa astaghfiru min kulli dhanbin amma ba'd ṣùgbọ́n lẹ́yìn eléyìí faqad qulti kalaman in tathbuti alayhi wa tusaddiqi fi yakun laki dhakran wa ajran wa fadla ó ní o ti sọ àwọn ọ̀rọ̀ lọ́wọ́ pé àwọn ọ̀rọ̀ tó tóbi tí ọba yẹn lè dúró lórí ọ̀rọ̀ tó sọ ìbáyìí tó o sì sọ òdodo lórí ẹ̀ yóò jẹ́ ọ̀rọ̀ fún ọ yóò sì jẹ́ ládàá èyí tó tóbi àti ọlá lọ́dọ̀ ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama. wa kadha wa kadha wà á kọ̀rọ̀ kẹ́dà wà kẹ́dà wà kẹ́dà ó ní mo nífẹ̀ẹ́ nǹkan báyìí mo nífẹ̀ẹ́ nǹkan báyìí mo nífẹ̀ẹ́ nǹkan báyìí máa ṣe in nífẹ̀ẹ́ nǹkan báyìí mi ò fẹ́ nǹkan báyìí mi ò fẹ́ nǹkan báyìí má ṣe ṣùgbọ́n lẹ́yìn eléyìí wà máa wajadti min hasanatin fanshiriha gbogbo nǹkan míì tó bá rí tó dáa ṣe fún mi aw min sayyi'atin fastariha gbogbo nǹkan míì tó bá rí tó burú má ṣe lẹ́yìn náà lọ́ba tún sọ fún mi pé fa kayfa hubbuka li ziyarati ahli wa ahlik olótókù bóò ló ṣe ń fẹ́ kí n máa ṣe ziyara àwọn ẹbí rẹ̀ àti ẹbí tèmi náà bóò ló ti ń fẹ́ kí n máa ṣe ziyara ẹbí rẹ̀ àti ẹbí tèmi náà ó tún béèrè lọ́wọ́ ọ̀pẹ́ bóò ló ti fẹ́ kí wọ́n máa ṣe ziyara àwọn ẹbí ẹ̀ àti ẹbí títí ẹ̀ gan fún rẹ̀ lọ́kọ rẹ̀ bá sọ pé tazuruhum ghobba مع انقطاع بين حين وحين فإني لا أحب أن يملوا أني ما lọ sọ́dọ̀ wọn láti máa ṣe ziyara lórí ọ̀kọ̀ọ̀kan kọ́ má jẹ́ pé gbogbo ìgbà torí pé mi ò fẹ́ kún ó sú ọ kí wọn ó sú wọn torí pé àdìsí anabi sàlám ó ní zur ghobban ó ní ẹ máa lọ ṣe ziyara lórí ọ̀kọ̀ọ̀kan ìfẹ́ láàrin ara yín yóò máa pọ̀ sí i ó ní ní faqalat sam'an wa ta'a lọ́ba ní mo gbọ́ ó sì tẹ̀lé gbogbo ń tọ́ sọ ṣùgbọ́n tó kù faman min al-jiran tuhibbu an asmah linisa'ihim bid-dukhuli ila bayti àwọn àwọn lọ fẹ́ nínú àwọn alájọgbé àdúgbò tó yẹ pé mo lè máa fún àwọn ìyàwó wọn láti wọlé tọ̀ mí àwọn òwò lọ́ọ̀fẹ́ láwọn ará àdúgbò tí mi ò ní gbà fáwọn ìyàwó wọn láti máa wọlé tọ̀ lọ́kọ rẹ̀ bá sọ fún pé bánú fòlání qawmun salihun wà bánú fòlání ghayru zalik ó ní lágbájá àwọn ó láti jẹ́ àwọn tó yẹ pé ẹni èrè tọkọ fẹ́ kí wọ́n máa wọlé gbogbo ẹni tọkọ ọ̀fẹ́ láti máa wọlé tọ̀ ìyáálì rẹ̀ obìnrin rẹ̀ ọ̀gbọ́dọ̀ gbà láyè fún ọ̀gbọ́dọ̀ gbà wọ́n láyè láti wọlé tọ̀ òun náà ó dézi ọ̀rọ̀ rẹ̀ lórí èèyàn rẹ̀ torí pé àwọn èèyàn tó wà ládùúgbò wọ́n á rí àwọn èèyàn rẹ̀ nù wọ́n á sì rí àwọn míì tí wọ́n ti fojú mọ̀ wọ́n ó ní àwọn lágbájá lágbájá lágbájá ẹni rẹ̀ ni wọ́n fún wọn láyè láti máa wọlé lágbájá lágbájá ọ̀ni ire ni wọ́n mọ́ fún wọn láyè láti wọlé tọ̀ mí ó ní lẹ́yìn ọdún kan pérépéré mo lọ sí kóòtù láti dájọ́ nígbà mo padà dé ó ní ni mo bá bá fara àìtù fi dárí náà ó mú zawjati ó ní mo bá bá ìyá ìyàwó mi èyí pé ìyá tó bíi ó ní farishtu biha inú mi dùn wasalimtu alayha bẹ́ẹ̀ ni mo sálámà sí ló wá ń sọ fún mi pé kayfa ra'ayta zawjatak bóòlù ti rí ìyàwó rẹ̀ sí ya aba umayya ó ní mo bá sọ fún pé hiya khayru zawjatin walillahi alhamd a obìnrin tó dáa ni mo dúpẹ́ fọ́nà ó ní mo sì ti ma obìnrin náà tẹ́lẹ̀ pé obìnrin tí ó lọ́rọ̀ ni gbogbo àwọn nǹkan àgbàdo ló sì wà nílé ẹ̀ ṣùgbọ́n mi ò ní gbogbo ẹ̀ bákan náà mo mọ̀ pé obìnrin onígbìyànjú ni bákan náà sọ̀rọ̀sọ̀rọ̀ ni léè tí mo ti rí ní ara ọmọ ẹ̀ eléyìí fi hàn pé bí ìyá ṣe rí bẹ́ẹ̀ náà lọ́mọ máa rí so ìyá ni ilé ẹ̀kọ́ àkọ́kọ́ fún ọmọ wọ́n ní ènìyàn ìbá sọ pé yá àbá Umayya innamra'ata لا تكون أسوأ حالا منها حين تدلل فوق الحدود obìnrin kò ní jẹ́ rere fún ọ tó ń bá ń bà á jẹ́ kọjá ẹnu àlà ọmọ tó gbé nínú obìnrin tí nínú àyè tí wọ́n ni níhìmà tí wọ́n ní àwọn nǹkan tó tó وما أوتي الرجال قط شرا من المرأة مدللا أني قصي أبروك تافوق لي kọjá obìnrin tí ó ti bàjẹ́ tó ti balùmà ó ní fàádìp máa ṣe n tó bá wù ọ́nú àwọn ọ̀wá rẹ̀ ṣe ṣèrí dání ẹni pé dá ṣèrí àfún wàádìp máa ṣe ìta àwọn tó bá wù ọ nínú àwọn ọ̀wá rẹ̀ tí ń ṣe tí ọ̀dá fi ọ̀nà mọ́ bọ́bá ti wù ọ́ lẹ́yìn náà ni ìyá ẹ̀ kọjú sí ọmọ rẹ̀ léyìí tó jẹ́yàwó ó ní àlékí bí sẹ́mì wà tọ́ha ń pa ọ́ láti láti máa gbọ́ ọ̀rọ̀ ọkọ rẹ̀ àti ìtẹ̀lé àṣẹ rẹ̀ ومضى علينا عشرون عاما لم أجد ما يؤلمني منها إلا مرة واحدة قل لا واد ní ogún ọdún mi ò rí nǹkan kan ní ara rẹ̀ tó bí mi nú rí ó láàfi òrè ọ̀kan kóńtù ànàbọ̀ ni mo fi hàn òrè ẹ̀kan gan fúnra èmi ni mi ò lóòótọ́ èmi mọ́ sàbòsí àbá náà sọ pé òrè ẹ̀kan tó ń rí nǹkan tí ò dùn mọ́ lára rẹ̀ ó ní oore ẹ̀ka ní ó gan fún rẹ̀ òun ní olóòótọ́ ìyàwó olóòótọ́ báyìí olóòótọ́ yẹ kí obìnrin múmìnì ó máa jẹ́ obìnrin múmìnì húsnù tọ́à lálàkọ̀kọ́ kọjá ẹni tí máa ń tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ èyí ni pé gbogbo tí ọkọ rẹ̀ bá pa láṣẹ tí ó lòdì sí ṣẹ̀ríà Ọlọ́run ọba ó di dandan kó kó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ nínú tí ọlọ́wọ́n ọba ń fẹ́ nínú tí máa ń dùn mọ́ ọlọ́wọ́n ọba anabi sàlám sọ wípé la ta'ata fi ma'siyati la ta'ata fi ma'siyati Allah innama ta'atu fi ma'ruf ipe kò sí ìtẹ̀lé àbí ìtẹ̀lé àṣẹ ẹnìkankan láti fi láti fi ṣe ọlọ́wọ́n ọba ìtẹ̀lé àṣẹ kó nínú ìtẹ̀lé ọlọ́wọ́n ọba. so eleyi ó di dandan kí obìnrin ó tẹ̀lé àṣọ ọkọ ẹ̀ nínú tí ó jọ mọ́ àjọgbé láàrin ara wọn anabi sallam ni law kuntu amiran ahadan an yasjuda li ghayri llah la amartu a an tasjuda li zawjiha والذي نفس محمد بيده لا لا تؤدي المرأة hatta ربها حتى تؤدي حق زوجها ولو سألها نفسها وهي على قتب لم تمنعه ipe ìbáyá pé wọ́n ní kí obìnrin kéèyàn kó ṣe sùjúd fún ẹlòmíì ni obìnrin ní ìbá ní kó ṣe sùjúd fún ọkọ rẹ̀ ó ní mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ obìnrin ò ní ṣe kò ní pa òfin ọlọ́run ọba mọ́ àyàfi tí ó bá pa òfin ọkọ rẹ̀ mọ́. èyí ni pé tí ọba pa òfin ọkọ rẹ̀ gbogbo àwọn nǹkan tí ń ṣe láti fi fa pa òfin ọlọ́run ọba mọ́ kò ní ní ládẹ̀ àyàfi ìgbà tí ọba pa òfin ọkọ ẹ̀ mọ́ ó ní wàlẹ̀ sa'alaha nafsaha kódà kọ́ yẹ pé ẹ̀mí rẹ̀ lọ́ba fi dùn eléyìí àlẹ́ fi hàn bóò ni ìwọ ọkùnrin rí lórí so obìnrin tí ó ń tẹ̀lé ọkọ rẹ̀ yóò ní ládàá tó tóbi níwájú ọlọ́run ọba bákan náà uslul wal hay'a kí obìnrin ó sọ báwo ni ó ti máa wá sí iwájú ọkọ ẹ̀ nígbà tí bá ọkọ àbí ìgbà tí ọkọ bá ń bọ̀ wálé torí pé ẹwà kìí ṣe ojú wa torí pé gbogbo èèyàn pátá ló lẹ́wà tiẹ̀ tọ́lá pé ojú nìkan lẹ́wà wà ní mélòó làwọn tán lẹ́wà lójú ṣùgbọ́n ẹni tí ò lẹ́wà lójú tó ní ẹwà ní ìwà ó ju obìnrin tó lẹ́wà lójú tí ò ní ẹwà lọ. so báwo lobìnrin ṣe máa jẹ́ arẹwà fún ọkọ rẹ̀ torí pé ọlọ́run ní anasa sallam ní inna allaha jamilun yuhibbul jamal alkibru batarul haqq wa gamtun nas ipe ọlọ́run ọba ọba rẹwà ni ó sì fẹ́ tó dáa tó rẹwà ohun tó dáa tó rẹwà yìí kìí ṣe pé ojú lọ́wà ó ní pé obìnrin tó gbọ́n tó lóye yóò mọ báwo ni ó ṣe tún ẹwà rẹ̀ ṣe níwájú ọkọ ẹ̀ alákọ̀ọ́kọ́ al-ibtisam ní máa rẹ́rìn sí ọkọ rẹ̀ gbogbo ìgbà tọkọ bá délé ó burú nínú wàgbà kọkùnrin ọ jáde láti lọ wá ń tẹ́ jẹ lọ kọ́ wa ẹni pé nígbà tí ọba wọlé kò ní bá ojú rẹ̀ ńlẹ̀ ó dijú má bá rí ni subhanallah inú ọkùnrin náà yọ́fẹ́ ní kí ilẹ̀ wọlẹ̀ kó wọn kó sí torí ìbànújẹ́ ipe a ah, ah, ẹ máa wọ ọkùnrin tí mo jáde obìnrin tí mo jáde lọ látàárọ̀ first person ń pín mo wọlé láti sinmi kó wáyé pé mi ò rí sinmi náà àfi ìbànújẹ́ a ò rí pé kì í ṣe ń tọ́ da pẹ́ẹ́pẹ́ so obìnrin tí ó bá rẹ́rìn sí ọkọ ẹ̀ ẹwà rẹ̀ ọyọ kódà bí ò lẹ́wà lójú ṣùgbọ́n gbogbo obìnrin bá ti wulẹ̀ kó lẹ́wà tó tó bá díjú má gbárí kò ní lẹ́wà so ẹ̀rín ọmọ fún lẹ́wà ni anẹ́bísà ọ̀sánlá ni wàtàbàsúmìkà sí ìwádìí àìrí àkíkà sọ́dàkọ́ ìrẹ́rìn níwájú ọmọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tó ṣe sàárà ni ká tó wáyé pé níwájú ọkọ èèyàn ẹlẹ́ẹ̀kejì tóbìnrin lè fi tún ẹwà ṣe àlàápọ̀ ó ní tùràrí sí ara rẹ̀ àti inú ilé bọ́kọ bá ti ń bọ̀ lẹ́yìn níbi iṣẹ́ rẹ̀ báyìí tó bá ti wọlé kí òórùn tó dùn kó bo inú rẹ̀ ó sì dùn anẹ́bísà sálàm ó fẹ́ tùràrí tó sì pa àwọn èèyàn láṣẹ láti máa lo tùràrí náà so gbogbo ìgbà tí obìnrin ó bá wá bá ọkọ rẹ̀ kọjá pé kó máa rí àwọn tó dùn gbọ́ lára rẹ̀ kìí ṣe àwọn tí ó máa lè jìnà sí bákan náà nínú àwọn tí obìnrin máa fi tún ẹwà ṣe ìtọ́jú irun rẹ̀ anẹ́bùsọ̀ àṣálà ó pa àwọn ọkùnrin láti ẹ láti fi irun orí wọn lẹ̀ kó máa tọ́jú ẹ̀ ká tó wáyé kóbìnrin so kóbìnrin bá ń tọ́jú irun rẹ̀ gẹ́gẹ́ bí àlàáda wọn bá ti rí bóyá ìdìrí làwọn ń dì ní wọ́n máa ń fi orí wọn lẹ̀ ní gbogbo bọ́n máa fi máa ń ṣe tọkùnrin máa fi nífẹ̀ẹ́ wọn gbogbo bó ti yẹ kó ṣe náà nìyẹn. ẹlẹ́ẹ̀kẹrin ànàwọ́fà ẹni kọjá pé obìnrin tí máa ṣe mara ní gbogbo ògbà ọ̀rẹ́ ni wọ́n máa ṣe pẹ̀lú omi kò ní bómi sọ̀dá. bákan náà ànàwọ́fà tó lè àfínàn ní máa bo ní máa rorí àbí máa ṣe brush ní gbogbo ògbà pàápàá jùlọ gbogbo ògbà tí ọkùnrin ọkọ bá ti ń bọ̀ wálé wáyé pé gbogbo ògbà tí ọkọ ọba súnmọ́ kò ní gbọ́n tí ó lè jìnnà sí i. anabisa sallam ó nífẹ̀ẹ́ àti máa ṣe sí wá bẹ́ẹ̀ náà ló sì pa wá fẹ́ láṣẹ láti máa ṣe débi pé wọ́n nígbà tí anabisa sallam ti ń kọ ẹ̀ka kú lọ́wọ́ anabi tún tún rorin sallallahu alayhi wa sallam náà ẹlẹ́ẹ̀kẹta àtàwádùt ilẹ̀ zawj ìfi ìfẹ́ hàn sọ́kùnrin ìfi ìfẹ́ hàn sọ́kọ asọ̀rọ̀ rẹ̀ nínú àwọn àdísì tó pọ̀ lẹ́yìn nígbà tá a bẹ̀rẹ̀ ìfi ìfẹ́ hàn sọ́kọ eléyìí ó wà ní ó wà bí tààmùlì máa wù bí kúlì ìhtìrọ́mì wa taqdir lọ́mọ wùwà sí ọkùnrin ìyàwó ọkọ ẹ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìgbéga yọmọ bí ọkọ ẹ̀ga kò ní rẹ ọkọ rẹ̀ lẹ́pẹ̀pẹ̀ hatta tatibu khatiru wa tadkhulu sururu ila qalbi títí ìdùnnú yóò fi wọnú ọkàn ọkọ náà wọ́n ní ó wà nínú ìfẹ́ hàn sí ọkùnrin tàhásùnù mukhatabatihi bí alkalimati al'udba kọ́ ẹ pé gbogbo ìgbà tí ó bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ kẹ́límà tó dáa tó dùn ni ó máa kò ní lo àwọn ọ̀rọ̀ tí ò dáa sí ọkọ rẹ̀ pẹ́ẹ́pẹ́ mélòó làwọn obìnrin tó yẹ pé ọkọ rẹ̀ ò gbọ́ ọ̀rọ̀ tó dáa létí ẹ̀ rí wọ́n máa ń sọ̀rọ̀ sí ara wọn gẹ́gẹ́ bí ìgbà tí eh, eh, iṣu bá répo ẹ rí pé ìjà náà pọ̀ yóò jẹ̀sù yìí tí ó yò wọ́n ní atawadud بكنا يد بحسن الثناء على زوجها في غيبته láti máa sọ̀rọ̀ ọkọ rẹ̀ ní ọ̀rọ̀ tó dáa nípa rẹ̀ tí ó bá sí ní jókòó mélòó nínú àwọn obìnrin tí wọ́n bá jókòó pẹ̀lú láàrin ọ̀ra wọn aburú ọkọ wọn ni wọ́n máa sọ fúnra wọn ṣùgbọ́n obìnrin mùsùlùmí obìnrin rere kò ní sọ̀rọ̀ ọkọ buru láburú kódà kọ́ kó ní ìwà aburú kan ti ń ṣe kò ní fi hàn nìkankan yóò tí ó bo àṣírí rẹ̀ ni. gbogbo ba tí ó bá mú nǹkan wálé yóò dúpẹ́ yóò ṣàdúà ọlọ́run tó ṣàlékún àrísìkí ọlọ́run máa bàṣírí bó ti wulẹ̀ kí nǹkan náà kéré tó kò ní àti nǹkan tó wá mú wálé ni fún òun láti fẹ́ délé ìtì òyò àbí ọkàn fẹ́ kí gbogbo àwọn ọmọ bàjẹ́ ni ká máa jẹ indomie lójoojúmọ́. wọ́n ní ó tún wà nínú ìfi ìfẹ́ hàn sọ́kọ bí a ń tàbíhì ìdá gọ́dìbà kọ́ máa wá ìyọnu rẹ̀ gbogbo ìgbà tí ọkọ rẹ̀ bá bínú mélòó lóbìnrin tó yẹ pé ìjọ mẹ́ta lànàbí pa wá láti yan òdì òun òdì láíláí ní báyọ̀ lọ́nbọ̀kọ rẹ̀ yàn òdì láíláí tí wọ́n bá sọ̀rọ̀ àgbàdo pé kò sóúnjẹ lé bàbá alágbádá ìgbà náà ni wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n tọ́rọ oúnjẹ oúnjẹ bá ti kó kò sí nǹkan kan tí ó kùnrin àtọkọ ẹ̀pọ̀ mọ́ eléyìí ti so obìnrin rere pẹ́ẹ́pẹ́ so yọ́ máa wá ìyọnu obìnrin náà nígbà tí obìnrin náà bá bínú a ti kà sẹ́yìn ìpè kódà kan yẹ pé ọkùnrin ló ṣàbò sísí òun fún rẹ̀ ní ó tún wá lọ wá ìyọ̀dá àti ìyọnu ọkọ ìfi ìfẹ́ hàn sọ́kọ a lè ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí Ummu Hakim bó ṣe ṣe àlàyé ìfi ìfẹ́ hàn sọ́kọ nígbà tí ọmọ rẹ̀ ń lọ sílé ọkọ nínú àwọn wọ̀síyà tó ṣe fọ́mọ ẹ̀ wọ̀síyà mẹ́wàá ni Ummu Hakim ó ní Amama bintu Harith nígbà tó ń sin ọmọ rẹ̀ lọ sílé ọkọ ó ní aibùnà ìyàwó ọmọ mi innaki farakti al-jawu alladhi minhu kharajti mà lónìí pé ibi tó ti dàgbà tó gbé tó dàgbà lónìí o ti kú mbẹ وخلفت عيش الذي فيه درجة ó ti lọ síbi ìgbésí tó ọmọ pẹ́ẹ̀pẹ́ tó jájò dì ń bẹ̀ ìlà wakrin lẹ́mtà àrífùhù ọ̀nlọ létọ́ ọmọ ilé tó ń lọ òkúkú mọ̀ bó ṣe rí wọ̀kọ̀rí inú lẹ́mtà àrífùhù bákan náà alájọgbé tó jẹ́ pé ẹ̀ẹ̀jọ sábà pẹ̀lú ara yín ẹ̀mọ̀ ara yín pẹ́ẹ̀pẹ́ lọ́lọ́ bá gbé lónìí fa asbih bimulkihi alayki raqiban wa malikan ipe tó bá délé rẹ̀ ìwọ jẹ́ ẹni tí ó máa ṣọ́ gbogbo nǹkan tí ń bá ṣe ti tiẹ̀ jẹ́ kó ọba lórí rẹ̀ tẹ́lẹ̀ nígbà tó wà nílé wa àwa là ń gbọ́ gbogbo àwọn nǹkan tó fẹ́ àwọn tó ní àwọn tó ní ìdáwà là ń fún ọ ṣùgbọ́n lónìí o ọ̀n lọ síbò mi tí ò ní wò ìwọ gangan ni ọmọ owó tí ọkọ rẹ ní ìdí kì í ṣe òun ní ọmọ owó tó ní ìdí. fọkúnù láwù amẹtẹn yẹkùn lákì abdẹn wa sharika jẹ ẹrú fọkọ rẹ tó bá lè jẹ ẹrú fọkọ rẹ ọkọ yóò yọ jẹ ẹrú fún ọ náà pẹ̀lú alájọgbé ọ̀rẹ́ ni ọ fún ọ èyí ni pé tí ìwọ bá jẹ ẹrú fún òun ọ tó wá jẹ ẹrú àti ọ̀rẹ́ pẹ̀lú rẹ ìyá ló ń sọ fún ọmọ rẹ̀ báyìí ó ní yá bunayya ihmali anni ashra khisalin takun laki dhakran wa dhikra ó ní lónìí gba àwọn ìwà mẹ́wàá lọ́wọ́ mi tó bá ilé mú ìwà yìí lù tó bá mú ìwà yìí wù ìwà náà yóò jẹ́ owó tó níye fún ọ àti ọ̀rọ̀ dáadáa táwọn èèyàn máa sọ ń pa rẹ̀ <clears throat> alákọ̀ọ́kọ́ nú ẹ̀ as-suhbatu bil qana'a gbé pẹ̀lú ọkọ rẹ pẹ̀lú ayọ̀ ọkàn gbé pẹ̀lú ọkọ rẹ pẹ̀lú ayọ̀ ọkàn wal mu'ashara bi husni ta'a gbé pẹ̀lú ẹ̀ láti máa tẹ̀lé àṣẹ rẹ̀ tó dáa tí ó lòdì sí ti tọ́ lọ́wọ́n ọba wa ta'ahud li mawqi'i 'aynihi sọ ojú rẹ̀ wọ̀tàfàkùn lè mọ́ọ̀dì à ń fi sọ imú rẹ̀ bó o láti lè fẹ́ sọ ojú ọkọ àti imú ọkọ. èèyàn ò kúkú fi ọmọ rẹ̀ lẹ́nu òkun ó ní wàlá yashummu minki illa atyabu rih má jẹ́ kí ọkọ rẹ̀ kọ́ gbọ́ òórùn kankan tí ọ̀dà látara rẹ̀ wàlá taqa aynuhu minki ala qabih kí ọkọ rẹ̀ kó rí nǹkan tí ọ̀dà lára rẹ̀ tó o bá ṣe báwọn o ti sọ ojú ẹ̀ o sì ti sọ imú ẹ̀ ó ní wal kuhlu ahsanul husni máa lé tìró tìró tó rí nǹkan da ó máa ń fóbìnrin lẹ́wà wal ma'u atyabu at-tib ó ní sóró miun ó dáa ju tùràrí lọ omi ní ọjọ́ kọjọ́ rẹ̀ rẹ̀ má jẹ́ má ṣe ọ̀tá pẹ̀lú omi. n tó ń pa láṣẹ ni pé láti máa wẹ̀ ní gbogbo ògbà kó lè máa ṣe ọ̀ṣọ́ fún ọkọ rẹ̀ ó ní watahat li waqti ta'amihi sọ àsìkò oúnjẹ rẹ̀ walhudu inda manamihi sọ àsìkò oorun rẹ̀ mélòó lọkọ tí ó lọ látàárọ̀ tí ó wọlé lẹ́yìn iṣẹ́ àlóbìnrin wọn ṣẹ̀ṣẹ̀ gbomi kaná tí wọ́n máa dáná oúnjẹ àwọn ọmọ gan fúnra wọn wọ́n máa finú ralẹ̀ torí ebi kò bìkítà kọ̀dá láàmú dépò ọkùnrin tó lọ látàárọ̀ tẹ́bi ti ń pa kò sí ní ilé sọ̀rọ̀ bóòlù ti fẹ́ ṣe torí kóbìnrin náà ti dọba òní òní tí ń sọba lé lórí so ìyá ẹ̀ ń sọ fọ́mọ ẹ̀ pé sọ àsìkò oúnjẹ ọkọ rẹ wàlhùdù ìndàmẹ́lẹ́mì gbogbo bàtà ti kò oorun rẹ̀ bá tó jẹ́ kí gbogbo nǹkan kó dáalé kẹ́kẹ́ má ṣe dáàlà múlùkí níbi oorun ẹ̀ fa inna hararatal ju' mulhiba ó ní ebi tó ríhun ọmọ ń gbó inú ọmọ ń gbó náà ara ni gbogbo ẹni tẹ́bi bá ń pa tẹ́ bá ṣe nǹkan kínkín tí ò tó bínú sí ó bínú lórí torí ibi tí ń pa ni. so tí ọba tẹ́bi pọkọ ní tí ọ̀yẹ́ kó bínú lórí ó lè lù ọ́ lórí ẹ̀ mọ̀ lọ́sẹ̀. <coughs> torí bí ti pa wọ̀tẹ̀ǹgísùn náà mú ìdọ̀tún bákan náà tí ọba fi ara nìyẹn tí ò lè sùn ó máa ń gbé ìbínú rẹ̀ dìde ìyá ló ń sọ fọ́mọ rẹ̀ báyìí mélòó làwọn tá a ti ṣe irú wáàzì fọ́mọ wa tí wọ́n lọ lé ọkọ̀ irú eléyìí ọ̀tọ̀ ní tá a máa ṣe ní wáàzì fún wọn gbogbo ìgbà ni wọ́n máa change furniture rẹ o má jẹ́ kí furniture bàjẹ́ tó bá ti lọ ọdún kan pé kó change furniture fún ọ àti gbogbo àwọn nǹkan tẹ́ àwọn nǹkan gbélé wal ihtifadu baytahu ó ní sọ ilé rẹ̀ àti àwọn dúkìá rẹ̀ wal ìrà ala nafsihi wa hashma ó ní sọ àlàáfíà ọkọ rẹ̀ àti àwọn nǹkan tí wọ́n máa fi ṣẹ̀ṣọ́ àwọn aṣọ tí ń wọ̀ àwọn fìlà tí ń dé àwọn bàtà tí ń lò gbogbo ẹ̀ ní kó máa sọ oni fa inna al-ihtifadha bil mal husn at-taqdir wal ir'a ala al-iyal wa hashmu husn at-tadbir ó ní ìsọdúkìá yín tó rí ìwà tó dáa ni táwọn èèyàn ó sì máa yàn ọ́ lé lórí bákan náà tí wọ́n bá ń sọ ìyáálé àwọn ọkọ rẹ̀ èyí ni pé àwọn òbí ẹ̀ àti àwọn bàbá rẹ̀ àwọn àbúrò rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń tọrọ gbàmá ó ní gbogbo àwọn èèyàn ni wọ́n máa yàn ọ́ wàlẹ̀ àtẹ́fṣì láwùsẹ̀ rọ gbogbo ògbà tó bá jókòó mọ́tò àṣírí ọkọ rẹ̀ má tú àṣírí ọkọ rẹ pẹ́pẹ́ ó ti di ohun tó jẹ́ bí ìwà fún àwọn obìnrin tí wọ́n bá jókòó wọn ò lè lo ten minutes láti má sọ̀rọ̀ ọkọ wọn kì í ṣèwà tó dáa anẹ́sà sẹ́lẹ̀m ó ní gbogbo ọkùnrin tí wọ́n bá lọ sí ìjókòó tó ń sọ ọ̀rọ̀ àṣírí ìyàwó ẹ̀ ó ní ọkùnrin tó burú jù tọ́lọ̀ ń bínú sí bákan náà lobìnrin tí ń tó àṣírí ọkọ rẹ̀ náà ó ní fa innaka in afṣẹ́tì sírọ̀hù lamtẹ́mọ̀ní gádàrọ̀hù tí ó bá ilé tú àṣírí rẹ̀ ìwọ náà ò níjókòó àlàáfíà òun náà ó lè ṣàbúrú sí ọ torí pé nǹkan míì tí ó fẹ́ káwọn èèyàn mọ̀ tó lọ tú àṣírí rẹ̀ ó lè ṣàbúrú sí ọ tọ́mọ̀ ó ní wa in afṣẹ́tì amrọ̀hù aw gọ̀rọ̀rùtì sọ́dọ̀rọ̀hù tí ó bá ilé tú àṣírí rẹ̀ tí ó pa àṣẹ rẹ̀ mọ́ àbí kò jẹ́ kí ọkàn rẹ̀ kó rú ó lè ṣàbúrú sí ọ wa'lami annaki lan tusalli lan tasili ila ma tuhibbin hatta tu'athiri ridahu ala ridaki ó ní o lè rí ntọ́ ń fẹ́ àyàfi tí ọba jẹ́ ntọ́ ń fẹ́ kó ju agbára ntọ́ ń fẹ́ lọ èyí pé kọjá pé ní tóun fẹ́ olówó àwọn wájú làwọn obìnrin jẹ́ pé nígbà ọkùnrin bá ra oúnjẹ wálé pẹ̀lú ẹran tó dáa gbogbo àwọn ẹran tó da ọkọ ìyàwó ní ọjẹ àwọn etí ọ̀dà wọn wọ̀n fi ọkọ wọ́n pọ̀ nínú àwọn obìnrin wọn lọ àwọn òbí tiwa a rí pé àwọn etí ẹ jẹran àwọn ọmọdé gan wọn ọmọ ike jẹran bàbá ní ẹran tó pọ̀ wọn kò fún bàbá ṣùgbọ́n lónìí obìnrin ọ wọ ẹran márùn sínú páànù ṣùgbọ́n tọkọ rẹ̀ <laughs> so mọ̀ ní pé o ò lè rí ntọ́ ń fẹ́ àyàfi kọ́ jẹ́ pé ntọ́ ń fẹ́ ni ó ju agbára ntọ́ ń fẹ́ lọ ntọ́ wù ni ó ju agbára ntọ́ wù ọ lọ bákan náà nínú àwọn àwà tí obìnrin mùsùlùmí lè wù láti rí ìjókòó tó da àjọgbé tó da àrídọ̀ bímọ qasamallah kéèyàn gbà fún tọ́lọ̀ ọba kọ́ máa kéèyàn gbà fún tọ́lọ̀ ọba kọ́ máa mélòó lóbìnrin tó jẹ́ pé ó ń gan lọ́fà ọkọ rẹ̀ láti lọ sògùn owó torí pé àwọn nǹkan tí ń béèrè lọ́wọ́ ẹni tí ò lágbára ni ọ̀yẹ̀ kóbìnrin ọmọ yìí pé árísìkì rí ọwọ́ ọlọ́run ló wà ìgbésí ayé ọlọ́run ọba ló pín so èèyàn láti jẹ́ alájọgbé ọ̀rẹ́ pẹ̀lú ọkọ ẹ̀ kásì mọ̀ ìkóbìnrin ọmọ ìpẹ́ ráṣù máàlì ha laysal mal wa innamal hubbu fillah ipe owó obìnrin ọrọ̀ obìnrin kìí sowó ọrọ̀ rẹ̀ òní kọ́fẹ́ ọkọ rẹ̀ torí ọlọ́run ọba تتقبل الحياة التي يرضاها الزوج قبا تي ọkọ rẹ̀ ń bá ń fẹ́ nínú ìgbésí tọkọ rẹ̀ ọ̀bá ní tó gbogbo àwọn nǹkan tí máa ń fa ojú ní sùúrù ọlọ́run ọba yóò kúkú ṣe ìyàtọ̀ fọ́kọ tí ó nígbà tí ò ní. sọ kọ́mọ́dààmú ọkọ pẹ̀lú ìbéèrè ńtọ́kọ lágbára Anisa asalam ni warda bima qasama Allahu laka takun aghna an-nas ipe gbanti ọlọ́run ọba kọ́mọ́ ọ jẹ́ ẹ̀ńtọ́ lọ́rọ̀ gbogbo èèyàn lọ. so obìnrin rẹ̀ obìnrin múmìnì òní máa dúpẹ́ fọ́lọ́wọ́n ọba rẹ̀ yóò sì mọ oore tọ́lọ́wọ́n ọba ṣe fún un nípa láti ara ọkọ rẹ̀ kò ní fi ọkọ rẹ̀ sí tí ọkọ rẹ̀ ò lágbára kódà bọ́jẹ́ pé àìgbọ́yé bá wá láàrin òun àti ọkọ rẹ̀ padà tó ṣèrò jìdáàlì kò ní máa jiyàn pẹ̀lú ọkọ ẹ̀ torí pé nígbà tó bá ń jiyàn yún nǹkan náà yóò tún máa rú ní débi pé àní lè túnṣe mọ́ ọ̀wá ní máa wo ilé ayé kò ní máa wo ilé ayé gbogbo obìnrin tí ń bá wo ilé ayé yóò fa ọkọ rẹ̀ lọ síbi tí ọ̀dá bákan náà obìnrin eré obìnrin múmìnì ó láti máa ní sùúrù kó gbẹ́kẹ̀lé ọlọ́run ọba anabi sallam ni law annakum tatawakkaluna ala Allah haqqa tawakkulihi la razaqakum kama yarzuqu at-tayr تغدو غماصا وتروح بطانا أنا سأتلا إبا يبا يما نبكى لولون جاجا بيوتي يكا يبكى لولون إيه بما جما مبا ويزي جتوان مو tí ò ló ń jẹ kan tó fi kó pamọ́ lé yóò sì jáde láàárọ̀ pẹ̀lú ebi yóò sì padà wálé tí inú ikùn rẹ̀ ti yó báyìí ló ṣe kí obìnrin rere obìnrin mùmíní kó wà pẹ̀lú ọkọ rẹ̀ láti máa ní sùúrù láti gbẹ́kẹ̀lé ọlọ́run ọba bákan náà obìnrin mùsùlùmí ó ní yóò máa ní àṣepọ̀ ọ̀rẹ́ àti àjìmọ̀jíròrò lórí gbogbo tó bá dé bá ọkọ rẹ̀ èyí tí ọ̀dà àti èyí tó dáa yọ wọ́n ràn lọ́wọ́ láti dé ipò tó ga mélòó làwọn obìnrin tó yẹ pé gbogbo tí ọkọ rẹ̀ fẹ́ jẹ́ òun gan ni òjì ọjẹ́ ó lè gbẹ́ nígbà tọkọ rẹ̀ fẹ́ ó ti ṣe dìgírì ó fẹ́ lọ ṣe mástà kò ní ìrànlọ́wọ́ ó sì mọ̀ pé tó bá ilé ní mástà ń lọ mástà yìí yóò tún gbé wọn gani ṣùgbọ́n òun ní ìran ọkọ rẹ̀ lọ bó mo ti fẹ́ ṣe ń bó mo ti fẹ́ rówó ra fọ́ọ̀mù ń bó mo ti fẹ́ rówó ra yìí ń tóbìnrin ń bi nílé rẹ̀ má ti máa ṣe mi ò lè lọ gbogbo tó wù so obìnrin rẹ̀ yọ máa ran ọkọ rẹ̀ lọ lórí gbogbo tó bá fẹ́ ṣe nígbà ọkọ bá rí tó ṣe yun náà wọ́n tún jọ dunnú lórí ti ọkọ rí. síwájú kó tó béèrè lọ́wọ́ ọkọ yóò ti fọkọ obìnrin rẹ̀ síwájú kó tó bí ọkọ pé mo wá òun bó sì ti mú fún ọkọ rẹ̀ pé gbà kó tó gbà kì í rẹ̀ láti máa kó owó pamọ́ nígbà tí ọkọ ń ṣe wàhálà ẹ̀ẹ́rọ́bìnrin tó tó sì fún ọkọ rẹ̀ ní ọkọ wọ́n wá ń wálé ilé tiẹ̀ ló tún wá fọ́kọ wọ́n sì jọ gbé láì mọye ọdún fọ́kọ ń sanwó olé fún obìnrin mùsùlùmí náà ní subhanallah tó kí ọkọ tó béèrè àbí kó tó béèrè lọ́wọ́ ọkọ ń gan fún rẹ̀ ní ó fún ọkọ ah. wọ́n ti fi àsìkò wọn mí pé àsìkò ti tó bó tilẹ̀ jẹ́ pé mo ti sọ pé ọ̀rọ̀ lórí àjọpé pẹ̀lú ọkọláyà kìí ṣe ọ̀rọ̀ kékeré kìí ṣe ọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ lórí àkàmù tọ̀hárọ̀ àbí àkàmù mùdó àbí àkàmù sọ̀lá ọ̀rọ̀ ní tó gba experience ṣùgbọ́n alhamdulillah àwọn afá tí wọ́n ṣe tààlì wọ́n tó máa ṣe àlékún àlàyé èyí tí mi ọ̀rọ̀ ti sọ àwọn kí wọ́n tó parí ìjíròrò ẹlẹ́ẹ̀kẹta alwafa li zawj alwafa alwafa òun náà ni láti láti jẹ́ pé ọkọ yóò rí ìdùnnú yóò rí ìpè àdéhùn láti ọ̀ra ọkọ rẹ̀ gbogbo ìgbà tí aburú bá dé bá ọkọ yóò di oti ọkọ rẹ̀ gbọ́ngbọ́ngbọ́n gbogbo ti ìgbà tí oore bá dé ọkọ bá bá ọkọ rẹ̀ yóò dúró ti ọkọ rẹ̀ gbọngbọngbọn ọ̀rọ̀ lórí obìnrin àti ọkọ láya kì í ṣe ọ̀rọ̀ kékeré wọn pọ̀ so èyí tí a sọ tó ṣe déédéé pẹ̀lú èròǹgbà Ọlọ́run àti àlẹbí Ọlọ́run kò fún wa ládàá èyí tí a ṣe àṣìṣe lórí Ọlọ́run kí ó fi orí rẹ̀ jẹ wá wasalaamu aleykum wa rahmatulah. Uh, wa aleykum salaam wa àti ọlọ́kí ọlọ́ọ̀bà fún ayé ní ẹ̀sà láti mọ́ gbà ọ̀rọ̀ ní àsìkò sábáwo àsìkò àbáyẹ̀sìn aago méjìlá jù so àrùn gbogbo kọta lẹ́sẹ̀ àfẹ́ kó ju aago kan sí aago kan kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ. so láti mọ́ gbà ọ̀rọ̀ ní àsìkò púpọ̀ á pe àfáwà kejì àwọn sásọ sásọ wọ́n kàn ṣe sọ́márì gbogbo nǹkan tí ustaz sọ ní àtàárọ̀ lẹ́yìn ìgbà náà a fi àyè fún question and answer àbọ̀tún tó pè wọ́n ẹni tó gbà tí ustaz fẹ́ submit ìtàn fẹ́ conclude nǹkan tí wọ́n sọ wọ́n ní ìjókòó yìí kì í ṣe nǹkan tí a lè fi lẹ́ẹ̀kan ká rẹ̀ àti programu tó bẹ̀rẹ̀ èmi àti àwọn ọmọ ìyá kan jọ sọ̀rọ̀ nípa programu a ní irú program eléyìí sẹ̀ ó yẹ kí àwọn ọkọ náà wà níjòkó nítorí tábà sọ ti àwọn ìyàwó fún wọn táwọn bá dé táwọn bá ń ṣe tí wọn táwọn ọkọ òṣìṣẹ́ tí wọn a jẹ́ pé ó kù sí ẹgbẹ́ kan so bóyá tí program eléyìí bá parí àwa á bẹ àwọn ọ̀sáàtò àtòwọ̀n ní bínú àwa táìmù tí àsìkò gbà wá gan because uh, family issue kì í ṣe nǹkan tí sáìdì kó mọ̀ gbọ́ àánà ló fi máa ń darọ pé ibi tí ìyàwó bá ti ń gbẹ́kọ̀ọ́ kọ́kọ́ ló mọ̀ gbọ́ tiẹ̀ ìyẹn ni ẹ̀kọ́ òfin lọ ní ilé tafẹ́tò ilé mùsùlùmí ní òfin ṣe tó dáadáa Bismillah. مرحبا حياك الله الحمد لله إن الحمد لله نحمده حمدا يليق بجلاله وعظيم سلطانه اللهم لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا وأصلي وأسلم على أفضل الخلق وحبيب الحق محمد بن عبد الله وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته في الحقيقة uh, I seem to be in a dilemma as to the medium of uh, communication. We've been trying to put our heads together to reach an agreement as to the language which is going to be used to uh, make a uh, few comments on what um, our Ustaz, our Sheikh, may Allah subhanahu wa ta'ala reward him in abundance, have said. but uh, we couldn't, we seem not to be able to reach a conclusion a suggestion came that we should ask the audience is should we uh, make the comment in English language or Hausa language? Okay, I've not even had a single voice saying Hausa. <laughs> in the circumstances, all praise are due to Almighty Allah, the Lord of the worlds. We praise Him. We thank Him. We seek for His help and forgiveness. We seek refuge in Allah subhanahu wa ta'ala from the evils of our souls and the evil consequences of our wrongdoings. <clears throat> I bear witness that there is no deity worthy of worship except Allah subhanahu wa ta'ala and that Muhammad sallallahu alayhi wa sallam is his servant and messenger. His peace and blessings be upon him, his progeny, apostles and the believers who take the right path till the day of resurrection. May Almighty Allah subhanahu wa ta'ala grant us all the privilege of being among them. Uh, brothers and sisters in Islam, although the gathering uh, is predominantly dominated by our mothers, my salutation to you once again is that of the bearers of the paradise May Allah subhanahu wa ta'ala count us among them. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. <coughs> the topic of discussion, there is no iota of doubt that it is a topic worthy of being discussed. It is a topic worthy of being discussed, read, discussed, and uh, discussed continuously because it has to do with the family and why I suppose those who framed the topic seem to have centralized it on woman, a Muslim woman her home and her husband. Seems to be that the major factor, the most important factor upon which the success or otherwise of the family relies is the woman, whether we like it or not. One of our contemporary scholars, Dr. Salman al-Awda, says the woman is the whole of the society. How? He said she represents the half of the society and she gave birth to the second half. If you look at it, you realize that at the end of the day, she is the society in totality. Rasulullah sallallahu alayhi wa sallam the best husband someone can ever imagine. He is the dream of all God-fearing women. His wives, may Allah subhanahu wa ta'ala be pleased with them. They are the best wives that someone can ever imagine. They are the best of wives, selected and chosen by Allah subhanahu wa ta'ala for the best of all husbands. The best example which we can emulate. Our own time is a very complicated one, very complex. Back then, there were no much distractions. It was easier for those people to manage their family and manage the crisis that might arise. I was reading uh, something written by the brother on one of the social media platform. Two aged, aged people, a very old fellow was holding to the hand of his wife, a very aged woman. Then they were asked, how were you able to be together for 65 years? No disintegration, you have not fallen apart for the whole of the years. The response, the response was that we were given birth to in an era where if something spoils, you fix it, you don't throw it away that is to say, our contemporary time seems to be having a great deal of impact on the way we coexist, even with our wives and our husbands. He said, because we were given birth to at a time when if anything spoils, you fix it, you don't throw it away. And that is why we've been able to remain together for about 65 years as husbands and wives. We should try to develop the skills of managing our crisis. And the burden or the heaviest part of the burden seems to be lying on the woman. Part of what I had Ustad saying was the issue of jidad, kathratul Jihad. You have to be very diplomatic. Um, couple of uh, weeks back, I was talking to one of our mothers. I said, look, men, husbands are not more than your children that you are managing. If you are capable of managing children, you'll be able to manage a husband. All it needs is for you to be diplomatic and patient. You know, Allah subhanahu wa ta'ala created us equally, but we are not identical. Each and every one of us has a specific role. A man can never, can never, no matter how he tries to, can never play the role of a woman. And a woman can never, and she will never be able to play the role of, of a man. I've read through the story of some Bedouin, a village Arabian and his wife, on the issue of jihad. You know, sometimes we engage our husbands in unnecessary arguments. The husband, the husband naturally feeling, look, I'm the head of the house, the ego is there, no matter how learned that person is, maybe <clears throat> the ego will be there, I'm talking, you are talking, so on and so forth, and uh, Satan, <clears throat> excuse me, is readily available to fuel the crisis, before you know it, it snowballs into something else. This Arabian villager was discussing with his wife and the issue of uh, an imaginary issue, something that is still existing in imagination, subhanAllah. That the wife said, if I were to buy a horse or a camel who will be the first, first person to ride on it? There is no yet money to buy the camel. In our present day, we will say the camel. But the issue now is who will ride on it the first. They engaged each other on that argument and it led to talaq. it led to talaq. So something which has not even come into existence has now destroyed the home. In most cases, the likeness of these do happen. And when it does, look, there is no family without issues. We are not angels. As a man, you can you can you can never. Um, uh, uh, uh, one of my supervisors once told me uh, while he was going through uh, my research work, he asked, "Which one do you mean?" I, I wrote, I was discussing something. I wrote, "Cannot." He said, "Which one do you mean? Do you want to separate between the can and the not, or you are conjuncting it?" He said, because there are two different things. He can not. It differs from cannot. But if, if, if it is without gap, you have closed the possibility of it ever happening. You cannot get that exemplary imaginary husband that will not offend you. Just as you cannot get that exemplary imaginary wife that will never do anything that will wrong you. That is to say, you have to be prepared to shift grounds, accommodate one another, overlook shortcomings of one another. Aisha radiallahu ta'ala anha wa ardaha very wise very smart despite the fact that they were about None of them. But she was able to win the heart of Rasulullah. Sallallahu Alaihi Wasallam. How? All this make, make up, um, uh, what do you call it, that we have available today, all these, um, those items we use in painting our faces. They were not there then. It wasn't that he had more money to buy those things and she, she she succeeded in painting her face better than others. No. Aisha radiallahu ta'ala anha will say, Rasulullah sallam once told her, he said, Aisha, Aisha, I know if you are pleased with me and if you are angry with me. She said, Rasulullah, how do you know that? He said, if you are pleased with me, if you want to say anything, you want to swear by Allah, you will say, I swear by the Lord of Muhammad sallallahu alayhi wa sallam. But if you are displeased, Aisha will say, وَرَبِّ Ibrahim. After all, you are not the whole, you are not the only prophet of Allah. Ibrahim is there, others are there. Okay, I swear by the Lord of Ibrahim. She is displeased. When she had this, she said, Yes, Rasulullah, it's true. The truth is that if I am displeased, I cannot do anything except for me to refuse to call your name. That is the, that is the only way she uses she uses to express her anger by not calling the name of her husband. She says, O Rabbi Ibrahim, after all, you are not the only prophet. There are others. Is it because we've been saying, O oh, Rabbi Muhammad, okay, this time, O oh, Rabbi Ibrahim. SubhanAllah, look at wisdom. The only way, the only means through which <clears throat> she expresses her displeasure to her husband is by not calling his name? Subhanallah. How do we express our own today? By not cooking for him? He may be a chronic ulcer patient, you don't care. To hell with him. You are angry. You won't cook for him. You won't give him attention. Or you cook foreign rice accompanying with it with some fat. You know he has a chronic ulcer. You prepare a very peppery soup. I want you to know that I'm important. Eat, continue to eat, eat it and let's see. Those righteous predecessors, the wisdom behind reading about them is for us to emulate is for us to emulate. Now, coming to the challenges of our contemporary time. Then, back then, one, one, one of our righteous predecessors, I read about a righteous predecessor who went out on the day of Eid. You imagine a day that is known as Salah Day in our contemporary days today. Go and see how nude so-called Muslim women Go and see the adornment, the zina, perfumes. To Musalla read, eid this righteous He says when he came back from Eid and he said salam to his wife, she said, Don't say salam to me. I know that you have seen the faces of uncounted women. He said, Wayhak. Woe unto you, wallahi, since I left his house, I've never, I've never uplifted my eyes from my index finger until I went and came back. Talk less of me looking at a woman. Even if that man, if he were to look, where are they that he, he, he was going to look at? the chastity, the, the, the, the, uh, mode of clothing. Women don't go, go out unnecessarily. They have places secluded for them, so on and so forth. But today, the reverse is the case. Your husband in his office has around him uncountable fresh graduates who are seriously searching. That is SS. If you go to MSS uh, gathering, whenever I attend their programs, I I pick some of these terminologies. Say, what is SS? She is SS. What do you mean by SS? That is dangerous. You know that is seriously searching. There's your your husband is in danger. Someone is they there are uh, there are uh, S2 carriers surrounding him. They come out in their zina, and you in your own case, you don't even care. You don't even care to take care of your body. You don't care about what you wear. You don't care um, uh, about how your husband sees you. Your, uh, in most cases, your husband um, uh, only sees you in good clothes and appreciates that uh, you are still beautiful only when there is an occasion, which is wrong. Which is wrong. The same applies to applies to men. The same applies to men. So the issue of understanding the psychology of the husband is very important. When you understand him, it becomes very easy for you